وعلى آله وصحبه ومن وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والخمسين وثمانمائة وعن حنظلة بن قيس رضي الله عنه قال سألت رافع بن خديج عن كراء الأرض بالذهب والفضة فقال لا بأس به إنما كان الناس يؤاجرون على عهد رسول الله صلى الله عليه وآله وسلم على الماديانات وأقبال الجداول وأشياء من الزرع فيهلك هذا ويسلم هذا ويسلم هذا ويهلك هذا ولم يكن للناس كرام إلا هذا فلذلك زجر عنه ولذلك فلذلك زجر عنه فأما شيء معلوم مضمون فلا بأس به رواه مسلم وفيه بيان لما أجمل في المتفق عليه من إطلاق النهي عن كراء الأرض وعن ثابت بن ضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم نهى عن المزارعة وأمر بالمؤاجرة رواه مسلم وعن ابن عباس قال احتجم رسول الله صلى الله عليه وسلم وأعطى الذي حجمه أجره ولو كان حراما لم يعطه رواه البخاري الحمد لله آه، هذه رواية أنا دالوري أكو àti ntòjọmọ ìgbẹni kábàánì dáko àti ntòjọmọ yíyá ilẹ̀ yẹn lò sanwó àti ntòjọmọ tọ ẹdíìsì yìí báyìí ilé ìtòjọ tala kọkọ lónìí wọn wá látòdọ sọ arábí tí ń jẹ Hanzala ibn Qais radiyallahu anhu. oni sa'altu Rafi' ibn Khadij mo bi Rafi' ọmọ Khadij léèrè an qira'i al-ard nípa kí ni ìdájọ́ kéèyàn ò filẹ̀ háyà kí ni ìdájọ́ ká háyà lẹ̀ ká háyà rẹ̀ láti fi dáko ká háyà rẹ̀ fẹ́ni tó fẹ́ dáko lórí rẹ̀ ìgbọ́tọ́ tàbí kò tọ́ kó wá jẹ́ kówó tá a gbà lórí ilẹ̀ tá a fẹ́ fi háyà yẹn òun náà ní wúrà tàbí fàdákà náírà tàbí kọ́bọ̀ ẹ̀yin nílẹ̀ ni tẹ́lẹ̀ fi háyà fún un yẹn kékeré ní ìdájọ́ kí ẹ gbé lẹ́yìn tí ẹni kí ẹ fi háyà fún yàn lórí pé ọ̀sán òfin kí ni ìdájọ́ kó nà wá ó sọ pé mo fẹ́ háyà lẹ́yìn mo fẹ́ máa dáko lé lórí ṣùgbọ́n màá sanwó ni owó wúrà àbò fàdákà tọkọ lẹ́nu bẹ̀bí rọ́bẹ̀t nàkàdé ọ̀dà òun ni kò tó burú ń bẹ̀rẹ̀ kò sí ní tó burú nínú káyáni nílẹ̀ ló gbowó kò sí ní tó burú nínú káyálẹ̀ ọ̀lẹ́ ló sanwó eléyìí ò sí ní tó burú ń bẹ̀. wọlé ìkíni ló gbàgbé <clears throat> kí ayé ìgbà tá ń sọ̀rọ̀ yìí ayé ànábì wa Muhammad sallallahu alaihi àti tàwọn ẹni tó bá lùgbà ni tí sọ̀hábí bá sọ̀rọ̀ kan ẹ pé kò ṣeé ṣe kápẹ́ agbárí wa la fi sọ̀rọ̀ ẹ̀ tó bá ní ti pẹ̀lú òfin ṣẹ̀ríyà ìrọ̀rùn sọ̀hábà ti ń gbélé ayé tẹ́lẹ̀ gánà bí o tó jáná lò wọ́n yẹn sì jẹ́ni tó ṣe wípé wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìjà ń sọ lẹ́yìn ìgbà tí Islam dé wọn yìí sọ ọrú rẹ kí islam tó so ìmọ̀sí gbogbo wa náà ni pé nítorí bá mú wọn máa sọ̀rọ̀ oríṣi kan ní ìsìn ilé ìsì wọn ti sọ̀rọ̀ rẹ tẹ́lẹ̀ àti pé islam ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ tuntun islam ní làwọn lọ́yẹ̀ oní fi òye fún òye fún wa ìmàkúmà fún wa òsì sínú kẹtẹ nìkan máa ṣe ìgbéraga àbí mo ju agbára rẹ lọ bá yàtọ̀ sí mi ò ọ̀dà anábì bá wọn kó sọ̀dọ̀ anábì mo ti ń kọ́ gbogbo ẹ̀kọ́ yìí à kò lè tẹ̀sẹ̀ bó ló ti ń kọ́ bó ló ti ń kọ́ ọ̀dọ̀ anábì náà ní sallallahu alaihi wasallam tẹ̀rù kọ́kẹ́lẹ̀ ìdìyàn léèrè ìdájọ́ ká rẹ́ǹtì ilẹ̀ onílẹ̀ ká rẹ́ǹtì fẹ́ni ẹlẹ́ni kọ́ máa dáko mbẹ́ àbí kó lò fún kankan tí ọ̀tá kutọ lọ yàrá kó yẹn kàn lè dáhùn pé kò burú láti láì jẹ́ pọ́ mọ kankan látọ̀dọ̀ lọ àbí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwọn sàhábà ni àwọn ẹlẹ́ni tó yẹ pé ọ̀dà àjù nínú àlùmọ́ yìí lẹ́yìn anábì Muhammad sallallahu alaihi wasallam torí rẹ̀ wọ́n sọ pé hàdà mawqufun marfu' hàdà مرفوع موقوف له حكم الرب ọ̀rọ̀ sàábẹ ni ní gbangba ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ń kọrọ ànábì sallallahu alaihi wa sallam ìgbà tí rọfì wa dà ń bẹ ó ní àlèháyàlè àlèháyàlè fún yà lórí pé ọ̀sán owó ìnámẹkẹ́ àná náà kúrò ẹ̀jẹ̀ rúnà àlẹ́ àhùdì rasulillahi sallallahu alaihi wa sallam. على الماديانات ونلاقي النبي محمد صلى الله عليه وسلم àwọn èèyàn máa háyà lé onílẹ̀ lò lórí wípé ojúsàn omi onímàríyànà ojúsàn omi gbogbo orúgbìn tó bá wù ú bẹ́ẹ̀ nígbà tẹ́yìn bá háyà lẹ́yìn fún wa gbogbo orúgbìn tó bá wù ní ojúsàn omi yóò jẹ́ tìwọ́ bàbá ńlẹ̀ sẹ́mi pé owó ọ̀yà tó wọ́n san ní ìsìkè ṣe owó tó clear oníbẹ̀ máa ń ṣe láyà náà sallallahu alaihi ike ojúsàn omi o gbogbo nǹkan ọ̀gbìn tó bá wù ń bẹ̀ lẹ́yìn tẹ́yìn ti háyà ilẹ̀ fún wa owó yín lórí ilẹ̀ tẹ háyà fún ayọ́ jẹ́ gbogbo èso tó bá wù gbogbo orúgbìn tó bá wù lójú sàn mi. wà á kọ̀bẹ́ẹ̀lì jẹ̀dáwì àti ibi tí àwọn omi gọ́tà tá a gbẹ́ pé kọ́ máa gbómi lọ bóko tá a gbé ń gbà tí ń ti ń gbà wá ibi tí ń gbà wá nísìnyí ẹgbẹ́ gọ́tà ike kọjá ike omi tí máa ń bọ̀ yóò máa bá gọ́tà yẹn bọ̀ títí tí ó fi dé inú oko yín ojú gọ́tà tí omi ń bá bọ̀ ńgbà tó ṣe pé gọ́tà tí wọn ọ̀rẹ́ ni ojú gọ́tà tí omi ń bá bọ̀ yìí gbogbo tó bá wù bẹ́ẹ̀ ẹni tí bàbá onílẹ̀ bẹ́ẹ̀ sì máa ń dénú láyà lọ sọ̀rọ̀ bá a sọ wọ́n ṣíà ẹ̀mí lẹ́sẹ̀rẹ̀ àtàpá kan nínú táwọn bá kó lérè oko lẹ́gbàá tẹ̀wọ́ pé kò clear bí pé màá háyà lẹ̀ yìí fún ẹ lórí kó ọmọ san two thousand lọ́dún mẹ́wàá mẹ́wàá tẹ̀wọ́ clear bí two thousand ṣe kéré ma kò lè dájà lẹ̀ lórí kó ọmọ san two hundred thousand lọ́dọọdún bí two hundred ṣe pọ̀ tó yẹn thousand kò lè dájà lẹ̀ nítorí pé tó ní nọ́mbà ni àsìkò tó ń sìn ní wọn náà lò dà tó fi sanwó àsìkò tó ní gbèdéke ni tẹ́lẹ̀ yẹn kò lè bí wàhálà unlike gbogbo èso tó bá wù ló ti sàn omi o tí wọ́n bàbá ńlẹ̀ gbogbo èso tó bá wù lójú gọ́dà tí wọ́n bàbá ńlẹ̀ ẹ apá kan nínú rúgbìn tá a bá gbìn èso rẹ̀ àbí èrè oko tá a bá ká apá kan nù rẹ̀ yóò máa jẹ́ tiyín kí ni máa tẹ̀lé fẹ́ ẹ̀dínkù hádà wọ́n ìsìlámù hádà ó kí èyí tá a rí pé bàbá ńlẹ̀ ọgbà kí gbogbo ètò tó yẹ kó wù bẹ́ẹ̀ kọ́ máa wù ètò wa wà níbòmí ló wù ẹsì ti dá mẹ́jẹ̀ mú kí ètò bá wù lójú sàn omi ilẹ̀ fún pàbọ́lẹ̀ o sùúrù lọ́rọ̀ igba o lọ́dún yà dúpẹ́ fọlọ́ o bí nǹkan kan wù lójú sàn omi ọba tó ṣe léyìí ó tún lè ṣèmí lọ́dún tí ń bọ̀ ẹ sùúrù pàbọ́lẹ̀ ṣé wọ́n ṣe sùúrù lọ́dún tí ń bọ̀ kẹ ẹ gbọ́ ọ̀rọ̀ rádaràda tí arákùnrin yẹn ń bá mi ó ní ọlọ́run kádàrà pé kí èso wù lójú sàn wọn sọsọ ike gbogbo tó bá wù bẹ́ẹ̀ tèmi ní ọdún ó lọlọ tó ti lé ó lè torí sí mi lọ́dún tí ń bọ̀ sọ̀rọ̀ nù ah. tẹsí máa dọ́gba táwọn ti sọ pé èsì bá wù lójú sàn wọn torí ìgbàgbọ́ wọn ní pé kìí ṣe pé èyí tó mi ń gborí rẹ̀ gángan torí tó mi bá ń gba orí èso kò ní yè lọ títí ṣùgbọ́n tó àlẹ́gbẹ̀ tó àlẹ́gbẹ̀ oṣù tí tó mi ń gbà òun ló máa ń sábà ń tèso tọ́pọ̀ jù òun ló máa ń sábà jẹ́ nǹkan tó ṣe pé yóò lówó lórí títí ó yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ à ìyẹn ni pé the best of the best ni láàfù dání láàfù bàbá lẹ̀ so the best of the best ọwọ́ àti the poorest of the poor àwọn àti wá àti fún bàbá tí bàbá yẹn ti tán láti gbọ́ wá sí ẹ ha wọ́n nígbà mi ìparun ṣe léyìí nǹkan kan ò ní ṣe léyìí ọwọ́ àti ṣe kọjá pé ìtẹ́ ní onílé ọgbà níparun ṣe ìtẹ́ kọjá ti yín níparun ṣe ìhàwó lẹ́rù tó bàbá ń lé ọkọ̀ sí nídàá mi wọ́n yẹ sílẹ̀ mọ́ ọ́ dáa. wọ̀nyẹ́ hẹ̀lẹ́ kọ́ hádà ìgbà mi ètò ẹlẹ́kùn bàbá lẹ̀ nǹkan kan ní ṣe tí yín tẹ wá ṣe gbogbo wàhálà ní nǹkan ọ̀sẹ̀ tí ìwọ́n wàá kó gbogbo ètò ti bàbá lẹ̀ náà lọ kó fún pé mi ọgbà kámú lọ́dún yìí kámú pé wọ́n ga alárọ̀ náà rí wáyé wá sẹ́rù rẹ̀ àwọn bàbá ńlá ti àwọn bàbá ńlá ló ọmọ ṣe eléyìí ọmọ bí àwọn wàhálà tó pọ̀ wọlé mi yọkùn lé ní ṣèkìrọ ilẹ̀ ẹ̀rẹ̀ wọn lẹ́yìn àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀lẹ̀ àwọn èèyàn níbi wọn sì máa háyà àlẹ́ jù báyìí ọ̀nà kan máa gbà háyà àlẹ́ ló láyé gbà tó ẹsìn máa kó ó bí ìṣújú yọ ọmọ bí wàhálà. nítorí kí wàhálà yìí kó lè bá wa dópin zajara anhu ayé nàbí sallallahu alaihi wasallam ló mú ká nàbí Muhammad sallallahu alaihi wasallam kó ní kọtọ fàjàgbé ọmọ afẹ gbọ́dọ̀ tó ṣe yẹ nítorí pé gbogbo ìjọba máa dídà ní ọyẹ ká kékeré ẹyẹ ká dínà rẹ. فأما شيء معلوم مضمون فلا بأس به أما هو كتابات ما tó sì ṣe garanti kò sí wàhálà mi sọmọ kí ńgbà tí wọ́n sọ pé ọ̀háyà lẹ̀ ó sì máa gba náírà márùn lójoojúmọ́ sọ pé kò sí tọkàn wọ pẹ̀lú pé èrè oko dá èrè gọ èrè oko ọ̀dá kò sí tọkàn pẹ̀lú pé màálù ìyàwó ọ̀nù fáàmù màálù ìyàwó ọ̀nù fáàmù kò sì sí tọkàn pẹ̀lú kójú rọ̀ àbójú ọ̀rọ̀ kò sí tọkàn pẹ̀lú kójú ó ti pọ̀ jù. àbí kò tó nǹkan ti ẹni pé wọ́n háyà kíni lọ́dọ̀ rẹ̀ wọ́n háyà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tòbí islam ti ṣe máa ń tó tiẹ̀ ní tí gbogbo nǹkan clear tí alẹ́ òfin ní sí láàrin àlòmà ṣùgbọ́n tí àwọn bá ti jẹ́ pé àbá gbẹ́sìn yìí gbogbo ọ̀nà wàhálà náà fúnra wa náà àwọn èèyàn máa ń gbà àwọn nǹkan ma wọ́n máa ń wọ́n máa ń háyà gba mọ́tò lọ́bẹ̀ àwọn gbàgbà wà lórí pé ọmọ wa dìlíbà lójoojúmọ́ dìlíbìrì tó ọmọ yìí ní ṣé ọ̀háyà mọ́tò ni àbọ̀ ń bá bàbá ṣiṣẹ́ wọn bá bàbá mọ́tò ṣiṣẹ́ ok wọn máa ń bá bàbá mọ́tò ṣiṣẹ́ ṣé ó yẹ kó yọ kán lẹ̀ nínú owó tó o bá pa kókó kà ṣiṣẹ́ bàbá mọ́tò ló sì ń bá ṣiṣẹ́ náà kí ló yẹ kó ṣe gbogbo owó tó o bá pa ló yẹ kókó ṣiṣẹ́ tó sì bá wa parí àbí gbàtọ́ bá kó gbogbo owó títẹ́ náà lójoojúmọ́ bàbá mọ́tò àgbẹ̀kọ́ kárí ọ̀dà fún ọ ọmọ àárẹ̀ ni wọ́n yìí àbọ̀ wọn sọ pé owó sẹ́ẹ̀ mi kọ́ èwo ni ọ̀sọ̀ lọ́sọ̀ pé owó sẹ́ẹ̀ ń kọ́ ìbá àjọjọjúmọ́ lẹ́nu wọn kò lé lórí kò bá àjọ tí ọ̀sọ̀ kò bá àjọ sòsù ọ̀dà ó túmọ̀ sí pé kò ṣiṣẹ́ fún bàbá ọ̀sẹ̀ kò ṣiṣẹ́ fún bàbá ọlọ́kọ̀ kí wọ́n á lè ṣe torí pé kìí ṣe gbogbo tó bá pa ní kó ṣiṣẹ́ ẹ̀hẹ́n onídìí ó lè wọlé oúnjẹ ní ìkọjú oúnjẹ one thousand one five ló sì deliver abẹ́gẹ́ tiẹ̀ níjókòó kan ó lè jẹ oúnjẹ one thousand ó lè ra fùfú two hundred ẹran eight hundred abẹ́yẹ̀ òrírò ẹ̀rù yọ jẹ́ jọ five five kékeré òkú ọ̀fẹ́ ya dábọ̀ ọ̀dà ìgbà tó ń wá ná one thousand yóò fi deliver one five ó ti sẹ bàbá ń di lẹ́yìn ọ̀rọ̀ àbí ó ti sẹ ó ti sẹ ọ̀dà tó bá dé gbé ó wá háyà mọ́tò ní kọ́ ṣe deliver ni ọ̀ máa ni àbí ọ̀ máa pay ọ̀ máa pay kò ní máa deliver ẹ̀wọ̀n pé omi gbọ́dọ̀ ti dàpọ̀ mọ́ tutù mẹ́ o delivery ó túmọ̀ sí pọ̀nba tẹ̀ gbogbo owó tó ọ̀pá náà ni o kò sí pa ni o ha àmọ́ tó bá pé payment ni ó túmọ̀ sí pọ̀ háyà rẹ̀ ọ̀dà ẹ̀rí pé níjọ́ tó bá tà dáadáa wọ́n ní ọmọ deliver two thousand ọwọ́ apá ten thousand nínú rẹ̀ ó dùn àbí òlòdùn ọyọ two thousand to ten thousand ọkọ èlò eight thousand bàbá mọ́tò inú tẹ̀ náà ti dùn kó ń gba two thousand so níjọ́ tó bá wá pa two hundred èlò lọ́gbọ́dọ̀ deliver two thousand tẹpẹtẹpẹ bóyá tó bá san tẹpẹtẹpẹ ní òfìsàn wò jọ tẹpẹtẹ olórí ikú rẹ ọgbọ owó wọn èsì pàdé two hundred lọ lẹ́yìn gbàmọ́ lè kó kẹ́ ẹ máa wo nǹkan ẹ tọ òun ti gbàgbé jọ́tò náà pa ten thousand tó mú two thousand tó fún bàbá bàbá tó ń jẹ eight thousand torí ẹ̀ ló ti jẹ́ kó gbé lẹ́yìn kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀nà bẹ́ẹ̀ náà lọ kádà lórí kan mọ̀ á ti ní bàbá five hundred lójúmọ́ àbí three three hundred àbí gbogbo irú àwọn nọ́mbà kọ̀tọ́ nítọ́tọ́ ó náà ní kó háyà on daily base, on weekly base, monthly base, yearly mo háyà mọ́tò mo háyà machine. kọ̀ọ̀kan kò fi ṣiṣẹ́ kọ̀ọ̀kan kò ọ̀dà kọ̀ọ̀kan kò ọ̀dà owó háyà ni wọ́n kàn máa tó. ibo ti rẹ̀ tẹ̀ wọ́n lójoojúmọ́ one thousand lọ́mọ san lówó rentage ọba àwọn akọ hundred million lábẹ́ òfin ọlọ́run halalan tayyiba tọ́ọ̀bù àti tọ́pa kọ́bọ̀ náà ó náà jẹ one thousand yẹn halalan tayyiba kò sí tọ́kọ̀ ọ̀ndà méjèèmú kúmá pé tí nǹkan kan bá ṣe mọ́tò tó bá sọ̀kadà ta ni wọ́n máa tún ṣe á padà sórí kí ni kọ́sítọ́ọ̀mù yín láwùjọ. sẹ́ni tá a háyà nǹkan fún ní ni àbẹ́ni tó ní mọ́tò sẹ́ni tá a háyà rẹ̀ fún yóò túnṣe ti bí nǹkan báyìí yàtọ̀ sí ti nǹkan báyìí bá bàjẹ́ pé wa wọ́n lè sọ pé títí àyà bá ní ẹni tó háyà rẹ̀ ní kò ní ìdìbò tẹ̀ fún bàbá mọ́tò fa so wọ́n lè sọ pé bóyá tí wáìpọ̀ bá ẹni tó háyà rẹ̀ náà ní àwọn So, nkéńké nkaba lọ́ba àgbẹ̀ lọ́sọ́dọ̀ panalpita àbí mẹ́kù kan bọ́ tún ṣe lọ́ba parí kò nídìí kọ́ ọmọ kọ́mplain díà mẹ́tò ni òṣìṣẹ́ mọ́kọ̀wọ́ díà dàlá ṣe ìwọ́tọ̀ háyà rẹ̀ lọ́nà tó díà mo mí nìkan nu custom tani ó ṣe under condition wọn rí i pé kèé sì wọ́n lọ sọ sí díà ń sọkúsọ. So bìkọ́ tó bá ń sọ mọ́tò sí bí à ń sọ sọ káà káà káà sẹ́wọ̀n pé mọ́tò náà yarí tó bàbá mọ́tò sọ pé wọ́n lọ́ọ́ bàjẹ́ mo gbé fún ọ dáadáa bọ̀ ìgbà tó bàjẹ́ tó òkú kẹ́lẹ́kà mi wọn náà ló máa ṣe kí ni ọlọ́túnṣe kọ̀ọ̀kan yẹ́n tẹ́ bá fà lọ bá fà bọ̀ ní òtún wìn ilé ìtumọ̀ ti pé àwọn nǹkan táwọn náà háyà ọgbọ́dọ̀ wà very clear pé mo ẹ̀yin tẹ́ ní machine tẹ́fẹ́ fi háyà ẹ̀yin tẹ́ ní mọ́tò tẹ́fẹ́ fi haya ọ̀nà tẹ́lẹ̀ gbé gbanú lábẹ́ kan lọ́sẹ̀ sí ní sẹ́lọ̀ lọ haya lọ lọ́dọ̀ rẹ̀ lórí kojoojúmọ́ yìí tó ọmọ sàn wàláì kọ̀ọ̀kan mi pọ̀ ọ̀tà kò sì kàn mí ọ̀tà àbí òye machine tèmi lọ́sì mọ́tò tèmi lọ́sì àmọ́ yẹ kọ́ kàn yín bí sẹ́mi kọ́kàn yìí bí tó bá jẹ́ mẹ́ṣíìnì ni tí bá ń gbéyàn bíi mẹ́fà lórí mẹ́ṣíìnì kan ọkàn yìí àbí ọkàn yìí ọkàn yìí torí pé ẹ̀yin mẹ́ṣíìnì ò ní gbé ìdá e mẹ́ṣíìnì náà ò ní gbé ìdìdàkudà e ọ̀dà tẹ́lẹ̀ yóò bá kàn yìí kò sí wàá ní kàn yìí fáwọn obìnrin ní fi ń gbé tẹmọkítẹ́ ìbádélé yìí lọ́kàn yìí èyí ọ̀kẹ́ alábòsí nìyí nù ẹ yẹ kọ́ kẹ́yìn nítorí pé wọ́n ti ń lo tẹ́ nígbọ̀nà àti tẹ́lọ̀nù mẹ́ṣíìnì tẹ̀mí o wọ́n ti gbóbìnrin o ènìyàn tó bá jẹ́ màmá rẹ̀ àǹtí àbábúrò rẹ̀ ìyàwó rẹ̀ o so àbábúrò ìyàwó rẹ̀ abẹ́gbọ́n ìyàwó rẹ̀ tọ́jú bábúrò àtẹ̀gbọ́n ìyàwó rẹ̀ kọ́ tún sọ́ra fún wa díẹ̀ mo rò pé àwọn iṣẹ́ wọ̀ fún àwọn e, àwọn ètò e ìwọ̀ kan títí láéláé àmọ́ ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tí àbúrò àbẹ́gbọ́n wọn ti wà lé haramu ni wọ́n jẹ́ àwọn olùmọ̀ sọ pé àwọn ẹni títí jẹ́ haramu tí wọn tó bá ní limit scope ìwọ̀nba ní kí máa wọlé wọ̀dé pẹ̀lú nítorí tó bá kó àbúrò lé olè fáàlì bá kó olè lo nǹkan rẹ̀ tí wọ́n háyà tó lè jẹ́ àdéhùn alákọ̀ọ́kọ́ ètò tọ́ka kò sí ní tó burú ká ọ̀dà tí ọba kí ni àti kí la lè ti sórí ilẹ̀ tá a bá háyà tá a lè kọ́lé sórí ilẹ̀ tá a háyà ẹ dáhùn kí tá ọlọ́mọ ti Alala, náà dànù ẹ wá ní ẹ ẹ fẹ́ fún twenty years ẹ háyà rẹ̀ fún twenty years àbólé àbólé ni ẹ má kọ́lé sórí ẹ o ẹ lè gbé irú mọ́tò tí máa jọ yàrá o àbí òye wa ìníkà tí wọ́n máa kọ́ bíi páálí ṣúgà yẹn tí ó dàbí yàrá o kábínẹ́ẹ̀tì kábínẹ́ẹ̀tì o ẹ kí wọn gbé sórí ilẹ̀ lọ má fi mùsùkìlà nígbà tẹ bá ti tẹ bá ti lọ lẹ ẹ ṣe kí ni

tí bàbá ńlẹ̀ bá ti gbà nítorí ṣe gbogbo yẹn ló nílẹ̀ tó fẹ́ kọ́lé sí lórí àbúrò wa tú láti tiẹ̀ máa gbélé tí kákí lọ́fẹ́ tutù bákan náà tá a lè háyà lẹ̀ kó bàbá wa ti ń pa háyà rẹ̀ ni gbọ́dọ̀ kíyèsí yí háyà lẹ̀ yàtọ̀ sí o lè kọ́lé ilẹ̀ tó rà o lè má sòkú sí àmọ́lẹ̀ tó háyà wọ́n fún ọ láǹfààní àti lòdìgbà kan ní ọ gbọ́dọ̀ wá sèse ẹni tó ní nǹkan lórí irú rẹ̀ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ sèse ẹni tó ní nǹkan lórí irú rẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ tá háyà ètò dájú òun náà ní pé ilẹ̀ ọ̀padà padà sọ́dọ̀ ẹni tó ní níjọ́ kan yọ padà padà sọ́dọ̀ ẹni tó ní níjọ́ kan sáàlì wa máa gbégi sórí rẹ̀ igi mango igi kaṣú igi obì tontikó bi ni tètè ní kọ́má sá abẹ́yẹ̀sí mà torí wàá di fi hàn kó obì yẹn kọ̀ dá balance yẹn o. sọmọ agbègbè obì pé gbogbo gíní sowó ya sí igi obì lọ́ ń gbọ́ yẹn ẹ igi koko ẹ wọ́n gbé sórí ilẹ̀ ńlẹ̀ sọ́tọ̀ ẹ mọ̀ pé igi yẹn bó ti ṣe dáa fúnlẹ̀ náà ló tún máa ń kó báwọn igi ti ṣe dáa fúnlẹ̀ ló tún máa ń kó bá kwaliti lẹ̀ ajẹ́ lórí ọ yàtọ̀ lórí ó yàtọ̀ sí pé màá gbégi lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ a gbọ́dọ̀ háyà alẹ̀ ká máa kọ́ mẹ́tíláṣí lé lórí ká háyà alẹ̀ ká máa kọ́ lé kí ó lé lórí bí after all ṣé mùsùlùmí kọ́ ni ni wọ́n bá kọ́ mẹ́tíláṣí lé lórí tó burú ni sẹ́wọ̀n pé ìṣe tẹ́fì gbalẹ̀ mọ́ onílẹ̀ lọ́ọ̀nù Islam ò fi fara mọ́ jàmbá Islam ò fara mọ́ ìjàmbá ẹ̀yà àfijẹ́bà kọ́mọ́tìláṣí pálí pẹ̀gbẹ́ sọ́tẹ̀ máa tu lẹ́kàn tú pálí yẹn sọ́wọ́ atọ́ka kọ́mọ́tìláṣí pálí ká tu ẹ̀yin náà dáhùn sọ́tọ́ka kọ́mọ́tìláṣí pálí ká tu sọ́wọ́ tó bá ti pè kíní kọ́mọ́tìláṣí kínú wà á nà mẹ́sáájídá lèlà ó ti di tọ́lọ̀ sọ́wọ́ wà removable sọ́mọ́tìláṣí wà removable ẹrù kẹ tó máa dáhùn sáà lè gbé mẹsàlásì kó ń bì kankan gbé lọ bòmí nà ókè à nídìí mẹsàlásì bẹ́ẹ̀ máa fẹ́ kọ́lé bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe láwọn lómi ìdájú wa ló máa tó ń jẹ yóò tó dẹ̀ ń kọ́ mẹsàlásì kalẹ̀ àwọn òde nídìí ẹ̀ a máa talẹ̀ yẹn ni ẹ̀yin ò sí ìrírí à ẹ̀ẹ́rìn wàláì sàláì wọn bá ta mọ́sálásí ẹ bá débẹ̀ pé bóyá a ah, wọn àpèsọ láti ní lọ́ba tó di warehouse la hawla wala quwwata illa billah lórí owó òfò dájọ́ yẹyìn o tí bàbá yẹn bá ti kọ́ mọ́sálásí kalẹ̀ kìí ṣe tí bàbá yẹn wà á kú tẹ́tẹ́ wà á mọ̀ fagbádá bọ̀ pé fẹ́ ta kínni ẹ tó bẹ̀ tí kun yín bá dán o yóò dé yẹn nítorí tó bá ti pè ní wọ́ọ̀kì ó ti di tọ́lọ̀ kò sẹ́ni tó lè ta mọ́. kò sì sẹ́ni tó lè pín wọn èsì ìjogún ẹ̀ rẹ̀ tìrẹ́yìn náà ló ti jẹ́ pé tí wọ́n bá ti ń wò pé ìkankan nínú dúkìá rẹ̀ ọ̀fẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀tà ara Islam ọ̀fẹ́ káwọn ọmọ rẹ̀ ọ̀tà èsì kọ́ àǹsọ̀ kíkọ́ lọ sí sórí ilẹ̀ bá wọ́n tọ̀ ni tìrẹ́yìn náà ti ìgbà tó bá wá yá nìsín àwọn ọmọ òkú yẹn náà fúnra ara wọn sọ pé ah bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe ah bẹ́ẹ̀ bá ti fẹ́ ká ṣe wọ́n lọ abẹ́ máa gbé kiri lọ ah, ẹ̀yin náà mọ abẹ́ tó fi bẹ́ẹ̀ sílẹ̀ yẹjú ẹ̀ náà dáìlà ẹ̀ bàbá wọn nu bá sòkò nídìí kẹ́ ẹ pẹ́ fòkú bàbá yín delẹ̀ mẹ́lẹ̀ kò sì nídìí kí wọn náà fa àwọn ọmọ sípò tí wọ́n fi máa fi ọ́ delẹ̀ mẹ́lẹ̀ so ní ìsìn kankan wà nù dúkìá rẹ ó ní dúkìá tó pọ̀ ọ wàá fẹ́ káwọn ọmọ ta ilé torí pé àwọn ọmọ tí kálukú ń bìyàn ìrònú tí wọ́n yàtọ̀ sí ti yàn ẹ̀hìn ẹ̀yin lẹ́yìn mọ̀ pé ẹ̀ ah, kíní yìí kẹ́ ẹ ṣe torí àǹfààní àwọn ọmọ yín tẹ́ ẹ bá kú àbí òye wa àwọn ọmọ òkú ẹ̀ ah, bàbá yẹn ló máa ń tó ń ṣe ohun tó wọ́n náwó tó dẹ̀ ń jí akáyé sá tó dé àbọ̀ ẹ̀ta lẹ́yẹ ẹ̀ta lẹ́yẹ. ẹ̀yin ọ̀hún afẹ́ kí wọ́n pàtó gbọ́dọ̀ lẹ́sẹ̀ tẹ̀ ẹ sọ pé nǹkan yẹn waqfun ala auladi àwọn ọmọ mi lónìí mo ṣe ń wá tọ́lọ́ ni àwọn ọmọ mi lọ́la nfààní ẹ̀ tó yẹ wa tó bá ti ní waqfun ni àwọn ọmọ náà ní rí tàmọ́ láéláé so gbogbo wọn ni wọn máa jàǹfààní rẹ̀ amẹ́ríkà tó lè ta òsì mọ́ waqfu kuma unchangeable òbí ẹni náà dá tó lè change it sẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé nínú ọ̀nà jáde sèbù nǹkan kan tẹ́ fi káwọn ọmọ tà nǹkan tẹ́ fi káwọn ọmọ break so àmọ́ ẹ ti ṣe wá kù yẹn kẹ́ tó kú ni o kò sì fi tọ́kàn wá pẹ̀lú pé tó tólóòsì àbójú tólóòsì lọ anything ló lè fi ṣe wá kù kó tó di pọ̀ kú wọ́n sọ pé dúkìá yìí wọ́pù lè lẹ́ àdé àwùlẹ̀ àti ọ̀dà dúró fọlọ̀ àmọ́ àwọn ọmọ rẹ ni kò máa jàǹfààní rẹ̀ sọ̀kò ní sínú pẹ́nìkan lè lọ tà á torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n bá kọ́ mọ́sálásí pálí kalẹ̀ mọ́sálásí pálí náà wà ó lè má jẹ́ pálí gangan o ìgbà ìwọ̀n pé gbàtà sọ pé wọ́n dé àwọn kan ládé pálí èyí ti pálí o sọ̀rọ̀ pé tí wọ́n bá fẹ́ downgrade nǹkan wọ́n mọ̀ pé pálí wọ́n mọ̀ pé kìnnìkan so ṣùgbọ́n mọ́sálásí tí àwa kò ti pa ni o ní máa ń ṣẹlẹ̀ ni pé nínú construction wọ́n máa ń kó àwọn ilé kan tó ṣe é pé wọ́n lè túká pé kí wọ́n ti gbé àwọn pílà kan kalẹ̀ pílà kan kalẹ̀ pílà kan kalẹ̀ tó yẹ pé wọ́n lè gbé ògiri kan gbé wọ́ kó tún gbé ògiri mi wọ́ ń bẹ̀ o kó tún gbé ògiri mi wọ́ bẹ̀ o ògiri kan ní lára tiẹ̀ wọ́n tún gbé ògiri mi wọ́ lọ́nà tó ṣe pé ilé yẹn wà removable tó ahayalẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ àwọn máa lọ irú àwọn kọ́ńkírẹ́tì yẹn á tún gbé ṣé àwọn a ká tún gbé ìbéèrè ni náà tá a lè kọ́ mọ́sálásí ká gbé kúrò ládùúgbò lọ síbòmí. lọ́dọ̀ àwọn any message gbogbo nítorí ẹ fi kọ́ ìbá àjọgiri ìbá àjẹ páálí ìbá àjẹ gíláṣẹ lẹ́tò tẹ́gbẹ́ mọ́síláṣí ni unremovable unmovable ibi tí wọ́n mọ̀ wà láéláé náà ọdẹ àti wọn bá lò máa ń kọ́ tí wọ́n á ti pé gbogbo àdúgbò ní ti àwọn èèyàn gbé bẹ́ẹ̀ mọ́ àbáwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ àwọn arí mùsùlùmí bẹ́ẹ̀ mọ́. mọ́sálásí wa ti wá fẹ́ di nǹkan tí ò wúlò mọ́ because ìwúlò mọ́sálásí náà ní ni máa sin lọ́ọ̀ nínú rẹ̀ àrí mùsùlùmí bẹ́ẹ̀ mọ́ kóòlù àti àṣẹ ìmáàmù malik náà fi ilẹ̀ náà ni torí pé léyìí ni ilé àwọn sàhábà tí wọ́n fi sílẹ̀ tó jẹ́ wàkù àwọn mọ́sálásí kọ́ lọ́wọ́ àlẹ́ tó náà omi wo omi ìṣẹ́kù omi pẹ̀lú ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ má dòní o tó bá rí dòní gbogbo ẹ̀ làwọn bá rí o ọ̀rọ̀ orí má dòní. nítorí ti má Malik tó ní ẹ̀ gbọ́dọ̀ táǹpà pẹ̀lú wọ́ọ̀kì tó bá jẹ́ mọ́sálásí kéésù làwọn èèyàn ń tẹ̀lé níbẹ̀ Malik fíkìú ìmáàmù Ahmed ibn Hanbal ni Ahmed ibn Hanbal òun sì sọ yìí pé tí bá wà bíi mẹsàlásì bíi ilé kíó tó wá ń ṣẹlẹ̀ yìí pé kò sàǹfààní má bóyá nítorí pé àwọn èèyàn gbé bẹ́ẹ̀ mọ́ kíláàsì ìmáàmù Ahmed sọ yìí pé a lè tà á káwọn amówó rẹ̀ káfí lọ establish irú rẹ̀ níbo mi tí ti wúlò a lè tà á ká mówó rẹ̀ káfí lọ establish irú rẹ̀ ń bomi tí ó ti ṣe kíni tí ó ti wúlò wọ́n pè lè ní istibdal al-waqf istibdal ìyẹn ni pé káfí waqfu káfí pààrọ̀ waqfu mẹ́líkù ti sọ pé rárá kọ́ bá àmọ́ wúlò ibi tá a pàtì sínú ọjẹ́ rà mẹ́lẹ̀ ewu lẹ́yìn náà wò kọ́ dà sí ká ilẹ̀ kọ́ jẹ́ rà mẹ́lẹ̀ ni à káàtà kálọ̀ fowó rẹ̀ ṣe irú rẹ̀ náà síbò mi tí ó ti wúlò wọlé kì í sá wa lè ta mọ́sálásí láwòrán mọ́sálásí nàám ọlọ́mọdé àwọn ò lè ta mọ́sálásí láwòrán mọ́sálásí kéèyàn má gba rẹ́kọ́ọ̀dù tí ò da láyé títí dàlùkìyàmù kílẹ̀ wá sí gbogbo ń tó ìyẹn tí ọ̀rọ̀ ahmed tó sọ bá tí n tó lè múni ṣe bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ nù o ká pé gbogbo àdúgbò yẹn kò sí mùsùlùmí bẹ́ẹ̀ mọ́ lọ́síláṣí ọkàn wà ní nǹkan tán pàtì ni àwa fẹ́ gbogbo n tó lè múni mọ̀ pé mọ́síláṣí ni látòde àti nínú mọ́síláṣí àkọ́kọ́ yí padà àbí òye wa gẹ́gẹ́ bí manara amukome gẹ́gẹ́ bí mihrab bí àìtílè máàmù dúró mímbà amòkò mbẹ gbogbo kìnnì kan kọ́ọ̀pù tá a ṣe wípé ẹ̀ka lè mọ̀ ká lè máa amòkò mbẹ gbogbo ètò yọ wájú bí olóyún yẹn amòkò mbẹ gbogbo ẹ wà lẹ́fù kí ló dé tí àyè kan fi wà báyẹn tá a ṣe búlọ́ọ̀kù kan tá a ya kìnnì kan ẹ má dín àbí kẹ́ yọ gbogbo ẹ̀ kọ̀rọ̀ pé yé sẹ́kùtẹ́ bá mọ́tí lẹ́kùn yọ̀ọ́dà gbígbà tí ẹ lọ wí house mi yọ̀ọ́dà gbígbà aha ńgbà tó bá tó wá wà báwọn látò ṣe kéne látò ìbẹ̀rù onígbé ọlọ́mọ̀sí wa lọ́tọ̀ ọlọ́ tẹ́ ẹ bá lọ tà á tó sì wà láwòrán mọ́sálásí tẹ́ ọ̀ káwọn ọ̀tá ẹ̀sìn Islam wa àwọn ní ọ̀fẹ́ rà wọ́n á lè sọ ìdílé ìjó. So wọ́n lè sọ di ilé ọtí wọ́n lè sọ di ilé zina wọ́n lè sọ di ilé tẹ́tẹ́ pé ah mọ́tíláṣí ìjọsìn nù àwọn ò ní fẹ́ yí padà bó ṣe wà fún olè bá a fi hàn pé àbùkù kẹsìn yín ìrẹ́ ló ṣe jẹ́ pé àwọn olówó fẹ́ kí wọ́n ń kọ́lé wọ́n tún kọ́ mọ́tíláṣí sínú rẹ̀ ó yẹ káwọn ọmọ wọn lọ mọ ọ ẹgbẹ́ tí irú àwọn bàbá yẹn bá kú ilé padà di tàwọn ọmọ ẹ̀yin lẹ́yìn ní dúkìá yìí o bàbá yín ló fi ilẹ̀ fún yín o nítorí dáadu ní kíkẹ́ ẹ má taru ilé tí wọ́n bá kọ́ mọ́sálásí sí bá o nítorí dáadu ní kíkẹ́ ẹ má taru àwọn ilé bá ẹ̀yà àfi tó bá ṣe é ṣe kọjá pé adimakéètì mọ́sálásí ọjáde lọ́tọ̀ kúrò nílé o lọ́nà tó yẹ pé yóò wà fírì sí gbogbo mùsùlùmí tó bá fẹ́ wá ṣe sọ́láàtì. a sì fẹ́ rẹ̀ yàtọ̀ tí òfin ní líǹkì ma lè yẹn ma màá náà lẹ tó lè fẹ́ ta lé o torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ dẹ́rù báyìí àwọn olówó tán lówó dáadáa wọ́n sì kọ́lé kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọ́n tún á kó àwọn sínú rẹ̀ lọ. tí tó di pé àwọn ọmọ àtìyàwó àwọn ronú pé títà làwọn ta lé lẹ́yìn sẹ́mu kẹ́mi ọ̀fà ni àwọn kan làwọn gbà àwọn kan làwọn faramọ́ táwọn kan fi borí àwọn ẹja tà á wọ́n bá borí aláìsàn àbànújẹ́ ló padà jẹ́ bí mọ́tíláṣí tó wà nù lé yẹn làwọn ẹni tí wọ́n ra lé sọ di ilé ẹrù káfíìrì ti fún làwọn wọ́n sọ di ilé ẹ̀rù ó sì tún wà láwòrán pé mọ́tíláṣí náà ọba ni lọ́kàjẹ́ o torí ẹ̀dá ní fura o owó bánzá owó ọ̀já mọ̀ kankan ẹ̀sìn wa ò ní gbogbo nǹkan ntí àwa sì tí ó fi jẹ́ pọ́wọ́ wa làbùkù fi kan Islam àgbọ̀dọ̀ sí láéláé àgbọ̀dọ̀ sí láéláé tọ́ adéṣì tó tẹ̀lé òun náà ní ṣe níparí àdìsí wọn á ṣàlàyé pé àlàyé ń bẹ́ẹ̀ nù àdìsí nípa ètò tí wá nù àwọn àdìsí mi pé ẹ gbọ́dọ̀ háyà lẹ̀ rárárárá àdìsí ṣàlàyé èwo ni ọ̀tọ́ ká háyà ni ọ̀tọ́ fi háyà fún eléyìí tí ọ̀tọ̀ ká fi háyà fún yọ yé wa ní ìsìn tó bá kó tí wọ́n san lórí yí háyà rẹ̀ kí tó kí owó a lè gbèdéke rẹ̀ bí kéèyàn sọ fún ọ pé ẹ èrè oko tó bá jáde wọn náà gba nǹkan báyìí èrè oko kò bá jáde náà ọ̀là gbogbo tó bá wù ni ètò bá wù sálẹ̀ ni bá ní kí tó ìwọ nígbà kẹ tún lọ pín sísàlẹ̀ àwọn náà sì lè sọ pé ńgbà tó ti mọ̀ pé tìtàkì ló fáwọn òòrùn bẹ dáadáa òòfàdílẹ̀ síbẹ̀ ẹ̀pẹ́ wàhálà ọmọ ẹsẹ̀lẹ̀ tòdí àpọ̀ èwo ni ọ̀tọ̀ nínú fífilẹ̀ háyà òun náà ní fífilẹ̀ háyà tó jẹ́ pé owó tí wọ́n fẹ́ san lórí yíháyà rẹ̀ kò clear tíjà bá dé wọn ò ní máa tí wọn fi ṣe gbèdéke rẹ̀ eléyìí ọ̀tọ̀ àmọ́ tó bá dé kí wọn fi lẹ̀ háyà lórí pé báyìí pàtó ilé ẹ̀sán lórí rẹ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ. حديث تتلي أجل حديث ثابت بن ضحاك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن المزارعة وأمر بالمؤاجرة رواه مسلم أيضا ولا نبي صلى الله عليه وسلم أقف láti máa bẹ̀yàn lókòrò kẹgbàlagbà ti kíkọ́ bá yín roko lórí pé èrè oko tó bá jáde ńkọ́ ẹjọ́ máa pín wọn lánàbí kọ́ ẹ sì ti rí nínú àdìsí tó síwájú pé ànàbí gbà wọlé lórí àwọn èèyàn Khaybar àwọn ará Khaybar lẹ́yìn tí anabi borí wọn tán kí ni wọ́n sọ wọ́n láwọn náà tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi kó tó káwọn máa dáko lọ fún lórí ilẹ̀ yìí gẹ́gẹ́ báwọn ṣe ń dáko lórí rẹ̀ tẹ́lẹ̀ fúnra wọn yọrọ ẹni tó bá ti borí ẹni ó gba gbogbo dúkìá àwọn wa fẹ́ kí àwọn yọ bàjẹ́ lójú àwọn tó ń ti tàwọn mọ́ ó ti di tànàbì ṣùgbọ́n àwọn ń anábì sí ló ń gbà lórí pé wọn á máa gba ìdajì tó bá mú jáde níbẹ̀ yẹn anábì gbà wọlé níbí yìí ó lòun ọ̀gbà wọlé ó là gbọ́dọ̀ sí sọ́takora wọn àbí ṣùgbọ́n àwọn sọ pé ẹ lè bẹ̀yàn lágbàro kẹjọ máa ṣe wánu ẹ ní mèwó lẹ́mù tó ṣẹlẹ̀ kan anabi ti kọ́ rí ìgbà kan kọ́ ó tún ní kò burú tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀tọ̀ ọ̀tọ̀ ká bẹ̀yàn ló koro lórí pé èrè oko tó bá jáde bẹ́ẹ̀ kọ́ àjọmọ̀kù. sọ́jà pé àwọn àdìsí tó sọ pé no ìgbà kan rí ni àwọn àdìsí tó sọ pé yes àwọn ọlọ́padà wá tó hàn wá pé kò sí tó burú mbẹ bákan náà wọn tún lánàá bí tún wa láti máa háyà alẹ̀ fúnra wa síbẹ̀ yìí náà jìrádì tó síwájú ní kó jìnnà yìí ibn Khadij tó ní tó ṣẹlẹ̀ ní pé má filẹ̀ háyà ó ní pẹ̀lú ilẹ̀ tá a fi háyà tówó tí wọ́n san lórí híháyà ó clear. yàtọ̀ sí fífi háyà tówó tí wọ́n san lórí híháyà rẹ̀ ńkọ́ tó clear àjẹ pé bá ti ti gbọ́ àwọn àdìsí yẹn yé nu tó máa fi wá léèrè ní ìsìnkí ní ìdájọ́ ká bẹ̀yàn lóporo kó sì máa tọ́jú rẹ̀ lórí pé òun náà gba ìpín kan nínú èrè oko ńjọ́ tá a bá kó nínú ìdájọ́ rẹ̀ nù sẹ́ríà ọ̀tọ̀ nítorí ànábìgá síbẹ̀ pẹ̀lú àwọn ará Khaybar kí wọ́n lè dájọ́ kágbélẹ̀ háyà fún yàn tọ́tọ́ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ lókun ìgbà tó bá ṣe pé owó tí wọ́n fẹ́ san fún wa ó clear àmọ́ tó wò yàn bá clear ńkọ́ kọ̀tọ́. ọ̀rẹ́ adékè mi wá bí ń tuntun. kí ni ìdájọ́ ká fún yàn lẹ́ran sí ká fún yàn ládìẹ sí náà ewúrẹ́ àgùtàn màálù ràkúnmí àkùkọ adìẹ mhm kí ni ìdájọ́ ẹ̀ tá a lè fún yàn sí àbá a lè fún yàn sí a lè fún yàn sí ta ni ọmọ wa bọ̀. ẹni tá a kún sí kí á lówó sẹ tiẹ̀ ṣe à ń sanwó kan pàtó tá a máa san fún lóṣooṣù ni lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ àbí lọ́dọọdún bàbá pa àmọ́ pín ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí yorùbá lẹ́bù tó táwọn bá fún yàn ní ewúrẹ́ sí àbábùtàn àwọn ti dọ̀ mọ́ fọmọ tó bá kọ́ bí tẹni táwọn fún sí ọmọ tó bá wá tẹ̀lé yọ jẹ tẹni tí ó fún sí tí wọ́n máa yọ síra wọn bẹ́ẹ̀ ni tó bá tún ti bí kan ó tún fi ṣe lé ìyàwó ẹ̀ ọ̀kan náà ni èwo ni ọjọ́ owó sẹ́rẹ̀ síbẹ̀yìn náà ẹ máa bá yẹn sin ara ẹ sì máa gbàgbà ẹ̀yin náà máa fún yẹn sùn èwo lẹ́rù pọ́tọ́ ẹ fi Yorùbá lẹ́gùn lẹ́wọ̀ èwo lẹ́rù pọ́tọ́ tí kẹ́ gbowó ni kọ́ hàn pé mo gbowó tẹ́ni àbí kẹ́ máa pín ọmọ rẹ̀ náà ká gbowó ṣé fúlàní ó ti gbà bẹ́ẹ̀ ẹ dáhùn ṣé fúlàní ọgbà púpọ̀ ọmọ gbowó lórí màálù kẹ́ má máa pín ọmọ sẹ́yìn náà lè wọnú gbó náà ẹ lè dá màálù. kọ́dà gbogbo àwọn ọmọ màálù wọ́n fojú di fi àwọn àmọ́ àwọn fúlàní rọ́ńdó gbogbo èdè àwọn màálù làwọn gbọ́ ọmọ rọ́ńdó bá gbé igi sí èjìká sẹ́mu káwọn màálù ọgbọ́rọ̀ sí lẹ́nu sá fúlàní wa sọ pé màá fi ọmọ màálù ọ̀ ní gbowó ewu lẹ́mú owó ni ọgbà gbófò sókè tó dẹyẹ owó ni ọgbà nítorí pé ìgbà tẹ́yìn bá fún yẹn ní nǹkan lórí pé ẹ̀jọ̀ máa pín ọmọ ọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà lima fihi min al-gharari wal-jahala ìṣújú àmì ọ̀nà ta garanti pé wà lóbi wọn inú rẹ̀ kàn lè wú lásán bẹ́ẹ̀ ọmọ kan tó bá ti bínú kò sí ní bímì má láyé tiẹ̀ ẹ sì ní kí fúlàní ó múta lákòókò tẹ́fọ̀jú rewo fúlàní mọ́ ẹ èpè yín gan lè pọ̀ ọmọ màálù ẹ sanwó sẹ́rẹ̀ fún kíkálukú sinmi tóró clear owó sẹ́rẹ̀ tọ́ ẹ rí i pé tó ń ti ń tẹ̀sí náà kò dínà jàmbá ebi ó sì máa sọ fún fúlàní pé àwọn jọ ń pín ọmọ màálù nù tí fúlàní ó tún padà kó màálù sálọ àbẹ́yìn ò sí láyé tẹ́ẹ̀mà gbúrò rẹ̀ tó kù òsibí tí fúlàní ò lè rin sẹ̀dí àdánwò ọkàtí màálù kó ni wọ́n ti ń gbúrò rẹ̀ lẹ́bàá akra ẹ̀rí pa àríire bẹ́ẹ̀ náà ní láwùjọ tiwa náà àwọn tẹ́ǹgbàgùtà fún náà.

àwọn ni wọn máa sọ pé iye báyìí ni fún gba màálù tán kò lè jù báyìí lọ bàbá gbẹran wò kò lè jù báyìí lọ lóúnjẹ tí ọjà lójúmọ́ adẹ́pẹ́ lọ́sẹ̀ ẹ̀ máa fún iye báyìí wà á kàdà tó lè jẹ ọ̀rọ̀ nípa pé ṣé a lè háyà kájọ pín èrè oko n'igba àbá lè gbẹ̀yàn lóko dá kájọ pín èrè rẹ̀ a rí i pé Islam wa ó so ìdẹ̀kùn fún wa láti jàǹfààní nǹkan púpọ̀ eléyìí tó pé àbá ti ní tí ìbá ti kọ́ àlọ́ jẹ́ mùsùlùmí ni àánú ọlọ́run pé a jẹ́ mùsùlùmí ọ̀nà yẹn ló jẹ́ lórí wa gbogbo lálàáfíà wa kọ́má dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra ìsìláàmù ọgbà ju téèyàn lè fowó rà lọ gbogbo àwọn àlàyé tó wọ́n á rí níbi dórí tá a lè islam tó ti lè rí náà yẹn ò lè rí nínú òwe mi tó yàtọ̀ síta àwọn torí ẹni tó bá ní kó gbé wá àtúnfún lẹ́bùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹjọ́ bá níbi èrè kò sí. Àlékún fún un. ti òkú àkótó tó burú káwọn èèyàn ran ara wọn lọ́wọ́ ṣùgbọ́n kò ní sí lórí pé gbà kankan táwọn yẹn bá ní nísìnyí ó kọ ọ̀rẹ́ wa aláwọ̀ kọ́ ọ̀rọ̀ lónìí ó tún kan ti bàbá alágbájá ń jọ kejì ọkọ̀ ti bàbá tàmẹ̀dún ń jọ kẹta kò sí tó burú mẹ́ ọwọ́ abẹ́ wata'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al ṣùgbọ́n lókun ìgbà tí bàbá ti sínú pé àgbòwò náà. Aleykum salaam. wọn ní sọtọ kí bàbá tó ní dúkìá ó ti bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ kó tó kú pé gbogbo nǹkan mi tẹ́ jogún lẹ́yìn ikú mi tẹ̀mí bá ń bùkátà àti ta kankan bẹ́ẹ̀ ń lòdì sí ṣùgbọ́n mọ́jẹ̀mú ni pé ẹ gbọ́dọ̀ ta fẹ́lòmíì tó yàtọ̀ sí fámìlì yìí ẹ̀yin láàrin ara yín tí nǹkan kan bá kán bùsùn wọ́n tó nídìí ẹ̀ o lè ta fún bọ̀dá àbábúrò rẹ̀ àǹtí abẹ́gbọ̀n rẹ̀ àbábúrò rẹ̀ lóbìn àbọ́kùnrin àmì mẹ́ta fara eléyìí ọ̀jẹ̀ pé bàbá wọn yẹn ó ń ṣèlè sí àfún wọn kìí ṣe kí ń pa wọn láti tùrọ̀tì ò lè mú ẹni débi ń pa tó bá bẹ́ẹ̀ ta dúkìá rẹ̀ tó bá lówó lọ́nà tà kò bá tà fún yíbò àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ síbẹ̀ ìgbà bẹ tajà ní ìṣe ẹ máa wojú ẹ máa sọ ojú ẹjọ́ rajà ebi ni ọ̀pá yín kù ibo ọba wa rajà ẹ̀gùn ọba wa rajà alùmọ́yìn kó sá ti rajà kówó wa kọ́ máa lọ ẹjẹ bó ti ṣe jẹ bàbá yẹn ọjà pé nǹkan pààrọ̀ wà fún ẹ àmọ́ kì í kà sí kẹ́mà sì takoru rẹ̀ kò túmọ̀ sí kí wọ́n takò àti bàbá náà. Alẹ́ sọ̀tún. síkìnì síkìnì. ẹni tá a fún ní nǹkan sìn àbí òun fẹ́ pín ẹran ni kò sí túláàsì ń bẹ ẹgbẹ́ yín lọ́dọ̀ rẹ̀ kò nídìí gbogbo eléyìí. nígbà si ìsopọ̀ lọ lóní dandan lọ́gbọ́dọ̀ bọ́ sí wọn rò pé ti béèrè àbá yìí wọn lẹ́ni tá a gbẹ́ran fún ó lóun ọ̀fẹ́ gbowó o ẹran ẹran lòun ó pín gẹ́gẹ́ bí ìṣe àwọn olè ìjọba kófin ìṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀ yẹn jẹ́ gidi ní gáràrú wa mẹ́ ó lè fọ́dù nǹkan lórí kẹran ma ṣé yìí bá wa mú ẹran yín ṣé gbogbo adúrò wàhálà tí mo ṣe ládùúrò ọdún yìí olórí ibú òtí ẹ̀ lè náwó sí mi nígbà ma sẹ́sì máa kó náà lórí ẹran ní nkù ẹran òsì tí ó ṣàdúrà ní kò ní ṣàdúrà pàápàá yorùbá lẹ́bù yìí tí pè ń sàn lẹ́nu wọn bíi tọ́ yọ ṣe ìpè fún ní kàǹsù kàǹsù ilé ìjẹ̀bù owó ṣẹ́ lọ́gbà ìjẹ̀bù ṣe lẹ́yìn náà tó máa ń ẹran ń kádàrà pé gbogbo bá ti jẹ́ kílẹ̀ tó ṣe láàrin lọ́ba ti gbẹran báyọ̀ ọ̀sẹ̀ kejì ni yó <laughs> kí ni ọba ara mọ yóò bá lẹ́nu kò ní pé wọ́n lọ ń sàtì ó tún ń sàtì àwọn ẹran tèmi o ẹ tó wọ́n jẹ́ bó ṣe jẹ́jà rí owó lọ́gbà àríkùsọ̀là. ẹ wọ́n ní tí wọ́n kú bá wà lẹ̀ bàbá tó sì ṣe wá kù ọjà gbè ṣé àwọn ò lè ẹ báà lè ta wá kù ká fi sàgbè ọlọ́mọdé ẹ tó bẹ̀. àmọ́ ń sọ pé mo fẹ́ fi ilé mi ṣe wá kù mo fẹ́ fi ilé mi ṣe wá kù ẹ̀yin sì mọ̀ ẹ́ kí kò ní ju ilé kan lọ ó tún wá fẹ́ fi ṣe wá fara ta. Eh, ẹ di lọ́nà rẹ̀ gbogbo wa ti lè wò kó sí ẹ̀ níjó se gẹ́gẹ́ bí ti ṣe sọ fún anabi sallallahu alaihi wasallam pé ẹrú òun kan tó ní láyé nì òun sì fẹ́ sọ di wọ́pọ̀ anabi ní sẹ́nìkan ò lówó rẹ̀ ẹnìkan bá lò lówó rẹ̀ ló bá sì sanwó rẹ̀ anabi fi àwọn ẹni jogun rẹ̀ sílẹ̀ pẹ̀lú owó yìí ó ẹni tí òyò kọ gbọ́dọ̀ ràn kó o ní nǹkan míì nǹkan ẹyọ kan tó ní nànú tó wọn fẹ́ sọ di wákù ọlọmọdé ọjà bẹ ṣé ọmọ yẹn nìkan ló bí ó tún bí àbí òbí àwọn obìnrin yẹn ṣé mùsùlùmí làwọn náà báwọn náà ń bá bọ̀gù alákòlá ha wọ́n ti bàbá tí ọjọ́ pé mùsùlùmí ni lójú ayé àmọ́ tó ní tuntun bọ́ ń kọ̀rùn tó sì hàn sáwọn ọmọ irú bàbá yẹn wá kú àwọn ọmọ tó sì fi sílẹ̀ àwọn jẹ́ mùsùlùmí pé kí wọ́n máa wo dúkìá àwọn èèyàn ràn ní sí ìbàjẹ́ àbí báwo sẹ́wọ̀n pé mùsùlùmí èjogún káfíìrì ṣé kó máa wòran ni kí ìbàjẹ́ níbo làwọn ń gbé débi ilé bàbá náà wọn ń gbé kí ló dé tá ń gbé bẹ̀ kó tó kú. <laughs> náà kò burúkú ẹ gbé bẹ̀ kó tó kú àmọ́ burúkú ẹ sẹ́kù bẹ̀ lẹ́yìn ìgbà tó kú ẹ máa gbé bẹ́ẹ̀ nígbà tó ti pé ọlọ́run ọba ó bùn yín lẹ́bùn ẹ gbọ́dọ̀ pín nípìn ogún ẹ máa gbé bẹ́ẹ̀ gbígbà tó yẹ pé ọlọ́run ọba mú ìwà gbogbo nǹkan rẹ̀ tó fi sáyẹ́ máa lò ń lò pé ọlọ́run mú ìwà èso gun oúnjẹ tẹ bá ti ro kó ni lẹ ti dáràn ilé ìjẹ́bù ti jẹ́ irú béèrè náà sìn ọ̀pọ̀ láwùjọ yorùbá yìí ọmọbìnrin kan nìsín ó ń kojú wàhálà pẹ̀lú bàbá rẹ̀ kèésọ̀ nìkan àti sísá rẹ̀ àti bírọ́dà rẹ̀ wọ́n jẹ́ mẹ́ta bàbá yìí mùsùlùmí ni wọ́n ń pè kí máa lọ mọ́sálásí gan pẹ̀lú tí wọ́n á tún ti dé mọ́sálásí tó tètè dé mọ́sálásí yóò tún ti gbé àlùkùránì tí wọ́n máa ké kí ló tó kù ọmọ yẹn wá ní bàbá yẹn ní ògùn kan nu létí máa forí balẹ̀ fún lójoojúmọ́ ayé yóò forí balẹ̀ fún gidigidi gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ti ń ṣe sùjúdù fọlọ́ yóò sì máa kàn kan sí gbogbo ojoojúmọ́ gbogbo ọ̀rọ̀ tó bá sì gbé wá bá yóò da fáná láti wò ó ìdẹ́lì wọn gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́jú obìnrin mọ́kọ wa ó ní fọ́ ọkọ yẹn wọlé ọmọkùnrin náà mọ́bìnrin wa ó ní fọ́ wọlé àyàfi ta àwọn ètùtù ẹ̀dá kò kí ló tún rọ́wọ́ lọ́dá rẹ̀ ń sè tọmọ yẹn wá ti wá kò mọ́ wàhálà báyìí ìgbà tí bàbá yìí sọ pé ifọ̀ gbà wọn ọkọ tí wọ́n mú wá kò tuntun gba ìyàwó tọmọkùnrin náà mú wá àfikún ṣètùtù tó àwọn ọmọ sì ti gba ìsìláàmù tí wọ́n ní gidi tóbi wọ́n lọ́n ṣe máa ń ṣiṣẹ́ rẹ nu tó bàbá yìí òun á ní lójú ayé tó ń kọ́ lẹ́lòmíì ò ti gbà ṣe tó ń ṣe òun ò nífẹ̀ẹ́ lòmíì sí òun. so wọn á ń béèrè pé bó làwọn ti ṣe torí pé bàbá eléyìí ní ìsinyìí báyìí ó ti di nǹkan sáwọn lọ́rùn bó làwọn ti ṣe sí wàhálà solution tó wà ń bẹ̀ náà ní pé àkọ́kọ́ bàbá eléyìí kò sí kankan tó dà yín pọ̀ pẹ̀lú rẹ̀ ń pa pé bá ní fọmọ lọ́kọ kò sọ́kọ̀ kankan tí irú rẹ̀ lè fi tó kò kan tó lè fi lọ́kọ tí ọmọ ọlọ́run ló wọ́n fààyè sílẹ̀ fáwọn káfíìrì láti jẹ gàba lórí àwọn mùsùlùmí wọn rò pé yé wa tó ń torí délé yìí wọ́n wọ ẹnìkan nu fámìlì bàbá mi tó ń bá jẹ́ mùsùlùmí òní ó fi rú àwọn ọmọ yẹn lọ́kọ tí ọba wa sí kó wọ́n wá ọ̀kan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí kó dúró láti fi lọ́kọ láàkì í tó bá dẹjọ́ ńkọ́ mùsùlùmí làwọn eléyìí báyìí mùsùlùmí náà ló fi wọn lọ́kọ sótà àtìgbọ́n ni torí pé bàbá tán láwọn ní kìí ṣe mùsùlùmí bàbá nínú islam tó lè fọmọ lọ́kọ táwọn bá ń sọ̀rọ̀ gbéyàwó tó bá kọ́ ní bàbá yóò jẹ́ kí ni mùsùlùmí á jẹ́ pé àwọn eléyìí ńkọ́ ò ní bàbá as far as marriage is concerned now àrí kò sọ̀rọ̀. Thank you kó máa bá wọn àkójọpọ̀ ní kó máa bá wọn pàtẹ́kì ní kí wọ́n ti wọ òun ní tí ó ní ti pẹ̀lú bí a ti máa bára wa gbé kí kí ti ìròyìn ìlú ọlọ́run ló ń lọ́lẹ̀. nígbà ẹ̀yin náà ti dáhùn tòlábì òfin tọ́lọ́n ti wà ẹni ìfọ́kùnmọ́ illa lillah ẹnìkan lẹ́tọ̀ọ́ àti sòfin àfọlọ́ méjì lọ́lọ́ sì pín òfin sí i. أني أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون هذا يكون في مجي لوا حكم الله àti hukumul jahiliya tí o bá ti dé òfin Ọlọ́run ajẹ pé òfin ojú dúdú ni torí ẹ mùsùlùmí ọgbọdọ bá ń kópa nínú àǹkọ constitution tí èsì pé náà alukur'an àti sunna lè ti fẹ́ mú níta ẹ̀fẹ́ kọ́. tẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ nínú ewu tó wà ń ó pọ̀ gan èèyàn lè di nínú ewu tó wà ń bẹ náà ní legislator legislator kìíní what are you bàbá mẹ́kò bá àbẹ́yẹn ọ̀gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn legislator kápẹ́ntà ni wọ́n àmọ́ ti dìbò gbé wọlé òun náà di kíni legislator sọ ẹ̀ gbogbo eléyìí takò fún ẹ̀sìn ọlọ́run ọba ló máa ń ṣòfin tó bá yẹ pé ṣẹ̀ríà islam là máa ń lò yẹ́s ẹ̀rí pé gbogbo nǹkan púpọ̀ ti ń ṣẹlẹ̀ ní ẹ̀ní bá pàdé inú àkùránì àti súnà pé báyìí ni báyìí ni báyìí ni pẹ̀lú orúkọ rẹ̀ níta àwọn mùsùlùmí náà wá sí àwọn ọmọ àṣàfihàn òfin ọlọ́run kì í ṣe pé àwọn ní ṣòfin ẹ̀hìn àwọn olùmọ̀ ẹni tó bá mọ̀ nípa ṣẹ̀ríà ṣẹ̀ríà bẹ̀dà yọ ọmọ nípa òfin kì í ṣe pé wọn kọ̀ Islamic studies ẹni tó bá wọn pa ṣẹ̀ríà gangan àwọn ni ó wà lọ jẹ́ pé afòfin hàn àwọn mọ̀ nǹkan òfin wọn mọ̀ á ṣàfihàn òfin ọlọ́run nípa gbogbo nǹkan anything tẹ́ bá fẹ́ ṣe láyé ẹ̀yin ọ̀sọ̀ fáwọn tàwọn wàá jókòó tẹ máa jókòó tí wọn wàá sọ ike tọ ìjọba ló ń fẹ́ sin nǹkan báyìí kí ni ti àwọn olùmọ̀rí sí sẹ́nìkan wàá sọ pé ah tó máa fẹ́ ṣe kò sí tó burú mbẹ based on òfin báyìí nù sẹ̀ríà ẹnìkan sọ pé rárá òfin yẹn tó bá ṣe lẹ fẹ́ fi wò kò mú tó bá pé òfin yẹn la fẹ́ fi wò kò ní tọ́ àwọn tó sì jókòó pẹ̀lú wọn náà pé ṣàlàyé bí òtítẹ́ ní tọ́ títí tí wọ́n fi dórí rìsọ́ọ̀tì kan tí ó padà máa já sí pé ìjọba fi ń ṣòfin ni pé ọlọ́run sọ anabi muhammed sallallahu alayhi wa bó ṣe yẹ káwùjọ owó rí nu mùsùlùmí pọ̀ bàjẹ́ ní nàìjíríà yìí ṣùgbọ́n kàn pọ̀ náà ni pípọ̀ tí ọ̀fẹ́ nítumọ̀ pípọ̀ wa ètò bíjọba ṣe ń lọ àti bórílẹ̀èdè ṣe rí kò rìflẹ́kìtì pípọ̀ wa rárá ni kò rìflẹ́kìtì rárá ni nàìjíríà tẹ rí ìbáyìí àfi tẹ̀yìn ọba máa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀yìn ti jáde kò fẹ́ẹ́ fi nǹkan kan yàtọ̀ sí kọ́ńtì àwọn kírísítẹ̀nì kò fẹ́ kí nǹkan kan yàtọ̀ sí in all aspects of life so ọlọ́run mẹ́jọ kan jẹ́ pé àkàn pọ̀npọ̀ yà lásán kan tó wà meaningless because wọ́n kàn gbé gbogbo nǹkan gbẹ̀yìn mùsùlùmí náà dáwà ló ń so lórí fígọ́ ẹ̀ lásán ni because ẹ̀yin náà lè kọ̀wé ńpa rẹ̀ ẹ̀ lè kọ̀wé ńpa nàìjíríà rẹ̀ láti ìjọ tí nàìjíríà ti wà àwọn mùsùlùmí ló ṣèjọba abẹ́jù ẹ mú àwọn benefit tán mú wá fún islam ẹ mú àwọn ẹ̀tọ́ àwọn mùsùlùmí tí wọ́n mú wa fún ọ ẹ mú wa. after all lónìí nísìnyí báyìí saturday sunday náà nísìnyí àbí ẹ̀kọ́ ni so ẹ sì lẹ́ pọ̀ after all nàìjíríà yìí ní sọ́mà ti lọ sí tù bọ́ọ̀ fẹ́ bọ̀ kọ́ ọ̀bà kìnnì pàdé cross ni cross lọ́ba pàdé wọn àti kò sí gbèsè plus ni ọ cross cross ẹ̀rí pé àwọn tó ń pè ní red cross tiwọn náà yàtọ̀ sí tọ́sítù yẹn wọn ò bá gbé sáàrin wọn ò bá gbé síbi orí cross náà torí pé tàwọn red cross yẹn rí pààrin wọn gbé sí tọ́dà bíi plus bọ́ kí ni wọ́n pera red cross. lẹ́yìn náà kò sí bó ti kọ̀wé tó ní nàìjíríà yìí tó o bá ti ṣèṣe pé ìṣe mùsùlùmí ò ní rí tẹ̀ o abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ pé ìṣe mùsùlùmí ẹ̀rí tí wọ́n bá ní ọmọ lọ sí interview pé ń wá sẹ́ ọlọ́mọ kò sí ọmọ ẹ̀dá mà wọ́n tọ́ ẹ pé ọmọ mùsùlùmí ni wọ́n ti ní kẹ́kẹ́ àdáde mi gbọ́dọ̀ di kàkà di kúkú bẹ́ẹ̀ ni tó tí ń bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní smart wọ́n ní ṣèkínní tí wọ́n bá rí pé o sí má gbogbo sí má náà ló sí má tì àbí òye wa wọ́n sọ pé eh, if we are going to consider you a gbọ́dọ̀ trim gbogbo àrùn ọgbà yẹn if you are not going to take it away completely you must trim it sẹ́wọ̀n pé kírun bàbá wà ní àgbọ̀n rẹ̀ kò ní lè kọ̀wé dáadáa fa so so that gbogbo nǹkan wọ́n dà fi hàn pé àwọn làwọn ń pàṣẹ wọ́n bá wò sùsùn ní ìsúsọ lọ́fẹ́ di sọ́jà sọmọ káwa náà ti ọ̀dá mà gbogbo àgbọ̀n rẹ̀ ọ̀ma dídá níbi kòǹgìrì kó tiẹ̀ tó lọ fún interview wọn bí ọ̀dá ó ti fà tí gbogbo ọ̀ma dán ọ̀sá ti gbọ́dọ̀ ṣèṣe pé mùsùlùmí ni ọmọ èèyàn fẹ́ ṣiṣẹ́ ní kọ́mpìnì kó àkókò máa tó náà wá débẹ̀ wọ́n wá ní wọ́n ní kó wọn lọ fárùn gbà wọ́n ní akílódé ah, wọ́n ní because àwọn jam àwọn àdọ̀tí wọ́n lè máa kán sínú kóòkù gbárùngbà rẹ̀ á láìláà ìlọ́lọ́ bàbá kan ládùúgbò kan bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ó lóun rí sẹ́ òun ti ṣiṣẹ́ ní wọ́n ti pè Ọ̀ṣun state ọmọ èkó sì lò ó wá shift service. rẹ̀ kíkọ́ òun tiẹ̀ lọ́ọ́ máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kó wọn wá ń tòsí ilé so ó wá jẹ́ pharmacist oògùn ni ọmọ fún yẹn bá wọ́n ti wá federal government hospital ló ti ṣiṣẹ́ ní wọ́n ti pè lóṣogbo kó tó wá lọ sí èkó. Si federal government hospital náà ló tún wá sẹ́sì ó ní ọlọ́run ọba ti bọ́ọ̀n tí wọ́n ti ṣe interview fún ọ wọ́n sì ti fi hàn pé wọ́n gbà ọ́ àmọ́jọ́ tí wọ́n ní kó wọ́n gba letter of admission ìjọ náà lọ́lọ́run tó fi hàn wọ́n kó nírùngbà <laughs> tó fi ṣe interview tó fi ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé irùngbà olóṣù pọ̀ wọ́n á sọ pé àwọn ò ní fún letter yẹn àbíkọ́ lọ fárùngbà ẹ lórí ìjọba oní àwọn alóhùn wọn bá wọn fà á wọn bá wọn fà dójú àná wọn ní bẹ́ẹ̀ ni ẹbẹ̀rẹ̀ sí fà kọ́dọ̀ ẹ̀fà ẹ̀fà dàbújá akérè ọmọkùnrin la kí ló dé dà wá wà lù wá tí wọ́n mọ̀ á ti wá ń ṣe àjòjì wọ́n mọ̀ ti wá ń ṣe àjòjì sukuu náà ni àwọn máa ń lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nínú àwọn lecturers yóò sì máa mọ̀ máa fẹ́lì ọmọ nítorí pé mùsùlùmí ni ó brilliant ó láti fẹ́ sílé ayé irú eléyìí tó máa ti wá sọ̀rọ̀ ẹni kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí wá ní ọ̀rọ̀ kí ni gánà tẹ̀fi kórìíra Islam báyìí ẹ̀fẹ́ sọ gbogbo adé ọmọlẹ́yìn ṣetán kótó di pa àrílẹ̀ ayé gbé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wọ àwọn ọmọbìnrin náà táwọn náà ti wá ya wéré kéésì lásán tó ti fún wọn lẹ́skíùs wọn lẹ́skíùs rárá tọ́lá wọn ti fi yé e pé téèyàn bá máa rìn wòwò kò ní rí sẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni lónà bá di pé wọ́n tíkẹ́ẹ̀tì ń wọ́n sinmi jáde nítorí pé àwọn obìnrin tó wà lọ́ọ̀dì ọkọ wọn ọ̀wọ́ tó bẹ̀ fọ́kọ wọn tọkọ fi ń gán mọ́ wọn làwọn ń wọ jáde ń títì tí gbogbo etí ń kùn wọ́n yàmàkà iná ló fi jẹ́ pé wọ́n ti brainwash ọ̀pọ̀lọpọ̀ orí àwọn bàbá bàbá tó fi débi pé tó máa rọmọ wọn tó múra nímúra islam wàhálà wọn bàjà níbi bàjà tó ju ètò ọba ṣètánù ìjà lọ pé àwọn ọ̀ràn lọ sí skul torí kó lè bá a lọ dé ustaz ìyẹn ọmọkùnrin tó bá ti dárò bàtì torí pé àwọn wò kó ní ríṣẹ́ láéláé wọ́n ti rora wọn pin ọmọbìnrin náà ti bá ti ń wọ jìlúbáàbù tó ń wọ pin nìkan wọ́n mọ̀ wò pé ọ̀fẹ́ sunwó náà ni nítorí pé èrò tiwọn ni pé kíni ẹni bá rìn wòwò ni tó gbogbo ẹ̀ ń bẹ nu ghazwul fikri ilé ìtàwọn ọ̀tá ẹ̀sìn islam ṣe fẹ́ sin islam agbọ́dọ̀ tají jama agbọ́dọ̀ tají ẹ di islam yín mu ẹ má sọnù tẹ́mi bá insist tí wọn náà bá insist wọ́n padà di ẹni tó jẹ́ pé wọ́n gbà yín láàyè pẹ̀lú islam yín náà lẹ́fì máa ṣe ilé ayé lẹ́yìn náà máa rí sẹ́ tí wọ́n bá ti débì kan wọn náà gbọ́dọ̀ jà fáwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ nítorí pé àǹfààní kí gbogbo kálukọ wà ní mínísítírì kọ̀ọ̀kan ni wọn náà jà fáwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ sẹ́wọ̀n káwọn tó wá sọ̀rọ̀ àwọn adikó kọ́ọ̀sì yẹn náà ní ìsìsẹ́ bí díẹ̀ díẹ̀ làwọn náà wọ̀ bẹ̀ bàtà wọ̀ bẹ̀ náà ní kó bẹ̀rẹ̀ so ẹ̀yin náà gangan fúnra ara yín gbọ́dọ̀ struggle fún Islam so ká mọ́ra ní ambassador of Islam wherever you find yourself kèsì pé wàá fi Islam sẹ́gbẹ́ kan ọmọ nílé ayé lẹ́yìn ṣe báyìí tó kponu mi ọmọ sọ pé àwa náà ti serú ẹ̀ nígbà tá a mọ nǹkan fún Islam adẹ̀tú á pé ní ìtàn ọlọ́run ló lẹ́sìn ẹ̀ ẹni tẹ́lẹ̀ máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ institutions tí ó mùsùlùmí tí wọ́n jẹ́ lecturers tí ó yẹ kó wọ́n Islam lọ́wọ́ ń bẹ̀ àwọn náà ní ń takò náà tá a tún gbọ́ tó mùsùlùmí dà bó ti wọ́ gẹ́gẹ́ bíi mùsùlùmí tá a mọ̀ mùsùlùmí tá a tún fi ọ́ sípò wá aṣíwájú nínú ọ̀rọ̀ ìsìláàmù nínú sùkúù tiwa yìí báyìí tó o bá sọ fún wa pé nǹkan kan ìsìláàmù ni we are ready to comply. wọ́n á ń bi léèrè nípa hijab is it part of Islam? ó ní no la ilaha illallah ó sì fi fàkóbá fáwọn ọmọ ọlọ́mọdé ni ní institution yẹn ni. ṣé kí ló ń fẹ́ sọ fọ́lọ́ ń jọ gbẹ̀dẹ̀ àkùyà mọ̀ náà rí? lórí owó òfò èèlò gan lọ ń gbà tọjú ọ lójú àwọn ọ̀sọ́ pé wọ́n yọ ọ̀sẹ̀ fàkẹ́ máa wo báwọn èèyàn ṣe máa ń sílẹ̀bù ara wọn fúnrọ́ wọ́n tún pọn lé ní pé tí wọ́ tó bá ti sọ pé ara Islam ni àgbà wọlé àmẹ́bí wọn kọ́ ń gbà mí nígbà tó pé ìyàwó ti ju agbára tiẹ̀ lọ sinmi ní irú ìyàwó wọn náà ń wọ̀ jáde ok why tí ó jẹ part of Islam táàtì rí kíyàwó rẹ̀ ó lò wọ́n máa wò pé question tí ó tẹ̀lé mi. oríṣi eléyìí ẹ̀dá àfojú di ẹnibọdì ìgbàgbọ́ wa sì ní pé pẹ̀lú ògbó ọlọ ó ṣe é ti kọ́ bẹ́ẹ̀ nu yín lọ́la ẹni tó padà di president nàìjíríà kò fọlọ o àwọn ẹni tí ń dì í wọn ò fi wọn dáa jù yín lọ bí wọn ṣe bí àwọn náà ń jọ tọ́lọ̀ wọn bá bá kọ́ pé nu kan lọ́la kí ni tó ṣètò wọn náà ọ̀pọ̀lọpọ̀ à ń tí ń dipò mú lónìí yẹn aburú tó ṣe wọn ìsàlẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọn wà islamically oriented wọn ò mọ islam rárá ni ó kọ lásán ni ìgbà tó bá ń wápò náà wọn máa ń di ó kọ mùsùlùmí gbogbo orú ọ̀rọ̀ tẹ́yìn ń gbọ́ yìí wọn ò láǹfààní àti gbọ́ kódà gan ojú inferiority náà fi máa ń wo islam láti bẹ̀rẹ̀ ayé wọn pèsè àwọn mùsùlùmí lè jẹ́ nǹkan gidi àwọn àfa àfa rẹ̀ rí àwọn àfa àfa ẹ̀ mọ owó táwọn ọ̀lẹ́ńtẹ̀ láàfa àwọn akẹ́kọ̀ọ́ àpò àwọn àfa mùsùlùmí nù akẹ́kọ̀ọ́ àpò náà bá rí lẹ́dà kẹ́kọ̀ọ́ sí ọ̀rẹ́ àfa àpò. akramakumullah ẹ̀yin ní ìsìn ẹ̀ ń gbọ́ nípa Islam ẹ̀ sì máa kí ni tí ó ṣe wá. Ok, ìgbọ́n náà má lọ rí pò kan lọ́la kọ́ wá yarú wọn o wọn náà wọn sọ after all ẹ igi kan lè dágbó ṣe níbi tá a dẹ̀ wá yí báyìí àdúrà àwọn tá a dẹ̀ ṣe kíní kíni ẹ̀yin ti wá pọ̀ báyìí ẹ̀yin ti fẹ́ yẹ dẹ̀pẹ̀ sẹ́ẹ̀mọ̀ yìí pé bí gbogbo wọn náà ṣe wà ní tí mùsùlùmí náà wà gbogbo ibi iṣẹ́ tí ẹni tí èsè mùsùlùmí bá ti lè lọ jẹ gọ́vnọ̀ nìsín gbogbo àwọn ẹlẹ́sìn rẹ̀ ni ọ̀dà mọ̀ pé tàwọn òun sì ní wò pẹ́ẹ́nì kan sọ̀rọ̀ bí ṣe ń ra bọ́sìsì fún wa ìní ọmọ gbé wọn lọ sí Jerusalem sí àwọn mùsùlùmí kọ́ sẹ́mi pé ńgbà náà ni wọ́n sọ pé ó ti wo lẹ́yìn máa ń ṣe lẹ́yìn máa ń gbàwé ẹ̀yìn náà rí la ilaha illallah ẹ wàláì mùsùlùmí ok sẹ́rù àwọn ọmọ náà lẹ́yìn máa expect pé Islam kan à ń sọ̀rọ̀ implementation of Sharia nírú àwọn stéètì wa yìí kò nídìí kẹ lọ federal náà nígbà wọn fẹ́ dá customary court sílẹ̀ federal lọ́ba wọn dání asẹ́ni tó jẹ́ kó wà lọ́wọ́ gọ́vnọ̀ tí gọ́vnọ̀ bá nọ fẹ́ ṣe kò sẹ́ni tí ò yẹ ẹsẹ̀ rẹ̀ tó ọlọ́wọ́ bá mẹ́ni tí ò sí wa àmọ́ ní ti tá a wà yìí kọ̀ dájú kọ̀ dájú so ló ti jẹ́ pé àwọn mùsùlùmí gan tí yọ̀ọ́ bá jẹ Islam èyí tí máa jẹ ìsìláàmù nítorí sábàbí wọn máa pọ̀ ju kó jẹ́ pé ẹni tí èsì mùsùlùmí lọ́wọ́ àpò torí délé ẹ̀yin náà lọ́la fẹ́ẹ́ fi dá a sọ àrùn ẹnìkan pín èrò wa gan ni kíkọ́ náà yọ àwọn ẹni ńláńláńlá jáde nù yín tẹ́yìn wa ní mission ti sẹ́fún ìsìláàmù èsì kówó oṣù owó ọlọ́run ọba ti garanti ti kálukú òní eléyìí ò ní ìdíkọ́ ẹ̀fín láàmú ayọ̀ àdásí ẹ̀ríkẹ́ náà ní kálukú sì ń strọ́gù fún tí ọ̀yẹ́ ká strọ́gù fún là ń fún eléyìí ti wà guaranteed sòṣùgbọ́n kí lẹ fẹ́ ṣe lẹ́dọ̀ọ́lá gbẹ̀ǹdà kìámà kí ni sẹ́yìn náà fẹ́ ṣe ó lè jẹ́ pé gbèríko kaná fi ọlọ́tún ti ṣe tíṣà wọn náà jẹ́ ambassador of Islam gbogbo tí wọn náà mọ̀ nípa Islam bóyá wọn lọ́ọ́ la ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fi ní wọ́n náà bẹ̀ẹ́ so bẹ̀rẹ̀ látòrí ìgbà tó bá ti lọ bẹ̀rẹ̀ sáfìsì ibi tí wọ́n gbé ọ lọ tó o bá sáko ń bẹ̀ o ó ṣeéṣe kọjá pé wọ́n lọ́ọ́ ṣe sábàbí tẹ́lómìn ní ọ́fíìsì Islam ní gbèríko tí wọ́n bá gbé ọ lọ àwọn wá ọ lọ lẹ Ìgbò mùsùlùmí méjì lọ́wọ́ àgbogbo òlu káwọn kó tún lẹ́ experience oríṣiríṣi torí de ilé ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé Islam gbogbo ń dà máa ń ṣe káwọn pé owó ilé ayé eré lásán ni ipò ilé ayé eré lásán ni ṣùgbọ́n kí la fẹ́ sọ fọlọ́ nípa gbélé ayé wa sí òní bàbá rà ìsìláàmù nídìí wa ọlọ́run ló mọ tó ń fẹ́ fi wá ṣe ń dáadáa tó fi ní ká jẹ́ mùsùlùmí yorùbá tẹmọkọlọ ẹlẹ́dàá wa láàánú ìbàdí tá à ń tẹ̀yìn rọra yín púpọ̀ fẹ́ mọ̀ pẹ̀ ọlọ́run ló mọ dáadáa tó ń fẹ́ lò yín fún ọlọ́run bó sì lò wá fún dáadáa sọ ẹ jẹ́ káwọn náà gbìyànjú tá a bá lè ṣe kí lọ́ọ́ síwájú ó fi bá islam tí ó fi bá àwọn mùsùlùmí ibi kíbi tí wọ́n bá wà kọ́ lọ́wọ́ bá kó fún wa sí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك